I will read it. I will appreciate it. I know it's from your heart. You pray for me. But if the man forward or, or to take picture, I can't see me. It's gonna go into my gallery. Plus, my, my shape for me. So you know you need to send me attachment. If you need to send me attachment, text me first and ask me permission. I have people that will text me, hey DKY, I want to send you one attachment. Can I send you? happy happy Sunday, but that is not the Sunday service chat. But oh, yeah, I just want to oh, play this one because since um, yesterday, go uh, more than nine, eight hours now, this boy have been on social media. But let me pray first. I'm going to pray. I cannot even forget. every Ebimoti country. You see? Look at this boy. He's a terrorist. I won't, I won't I'm doing this thing attend I'm doing it for Nigeria to see also for Canada government to see because my account is monitored and for them to know exactly what is happening. These people are terrorists. For real, they are terrorists. Since that yesterday, I was sleeping, but I can hear them talking, this boy talking. So some people, a lot of people call He's busy calling himself Auto Buffalo. That's not my business, actually. But you know what? Uh, eh, that's what they have for me in plan. I'm telling you, it's about if we don't want God to be more than I me, angry more than this with you, you remove my name from your mouth. I mean, you from your mouth. And uh, I want people to know one thing. What I'm going to say this night that there a lot of uh, terrorists their member calling in telling them story telling them what to do how to go after people's life say that um, comparing i mean compare uh, esabod with delegiwa with this with that this and that, that blah blah blah blah how can you compare the two of them together esabod is a terrorist but i want this boy to talk first before kí continue a gbé iṣẹ́. See, this boy is a terrorist. You can see since yesterday o oh, that yesterday since yesterday that ilẹ̀ ti mú òun máa ṣe títí nsìn tí ẹ sábà máa tún fi gbà á ni. You can see what they are doing. Are you telling me this boy because they are sending drugs? Onídàá fún ẹ kò ní ó ń ṣe èrè ọtọ sí ilé wèrè màtàjúbọ́lá àṣàyè àtọ́bọ́lá fẹ́ bàjẹ́ ni. ayé ẹ fẹ́ bàjẹ́ ayé ìyá ẹ máa bàjẹ́ ayé ẹ máa bàjẹ́ tọmọtọmọ ayé ẹ máa bàjẹ́ ayé ẹ máa bàjẹ́ you can see this boy is a terrorist he is a member of Esabod he is one of the Esabod uh, team and you know what he live in America in Maryland uh, he live in Maryland this boy should be edit I mean this boy should be. FBI should see to this boy. This boy is a terrorist. His name is Kola Adenuga. His name is Kola Adenuga. He live in Maryland. FBI, see to this boy. He's a bo I mean, he's a member of uh, terrorist team called Lewe Nation. On this Facebook, he says on Facebook 247. Even when there was no lockdown, this is what he always do because he said drugs. They use people they use this to to to to camouflage he, he said drug they said drug and they terrorize he said hard drug he said hard drug this boy is working for Esabod Esabod always send things to him from uh, Dublin look at his face he's a terrorist he live in Dublin Maryland he reside in Maryland he reside in Maryland Kola Adenuga is his name he said Kola Adenuga is his name they are terrorists they are terrorists going after people but they deceiving people that they are journal I mean that they are blogging they are terrorists terrorizing everybody they go after me I'm not in Nigeria they say they are talking about Nigeria government I wasn't in Nigeria but they go after people they don't want to see anybody on Facebook it's a terrorist. Now, I'm going to be showing this boy's face tí bá ṣe ń show esabod face look at this boy he live in Maryland his name is Kola Adenuga he said drug is a terrorist FBI please see to this boy FBI please see to this boy he's in Maryland he live in Maryland on this meeting on the social media to last I mean this night they were is there me discussing with their member how they are going to go after people's lives they hold their are holding meeting having meeting broad daylight this is what they are doing Esabod, one of the Esabod, uh, Esabod uh, member terrorists, they are having meeting on the social media. How they are going to go after people's lives. You can confirm it through this chat. I'm going to play it tonight so that they will not delete it. They is talking about me, talking about other people, even prominent people in Nigeria that they are going to attack, that they are going to kill. This is what they are doing. One flag in me, one no be small ìwọ̀n flag, ẹ̀ mo ti dé ni mo dé sí ẹ lọ́rùn báyìí ìwọ ni ṣebó ló lẹ́nu ṣebó ló lẹ́nu o fẹ́ bú èmi èmi ò ní bú ẹ̀ I will not going to abuse you. I will report you. You are in America. I will tell you that terrorist is not allowed anywhere in the world. You are a terrorist. Kola Adenuga. He live in Maryland. He's a he's a he's a terrorist. And he's selling drugs as well. They is selling drugs allowed to play my show. you were a terrorist i'm showing your face so that FBI can see you. Yeah, yeah. I, I'm, I'm going to be playing it now. You also do that like that, and you FBI. Mm. Yes. Yes. He is li living in Maryland selling drugs. Yes. Mm. Uh, uh, terrorist ni eh? you were a terrorist you were mi ò bú ẹ mi ò ní bú ẹ you were a terrorist èmi ò ní bú ẹ but èmi ọmọ kan tí wọ́n ṣẹlẹ̀ abm must see to you you live in America terrorist is not allowed anywhere in the world you are terrorizing people. yeah anybody can call him anybody that is calling now we are going to be mentioning their name anybody can call him i'm not afraid of that you can call as many as possible so it's to show to the world that you are a terrorist nothing but a terrorist yes. no you know obìnrin tóbìnrin now we are not talking about this now we want us FBI to see to you all of you oya calling show oya calling for me calling for me let the united nations see let fbi see see? rcc náà kó rí gbogbo ẹ you are a terrorist yes ayé ẹ ti bàjẹ́ oh. you can see that one that is calling now is from canada here his name is ajoke adewumi bẹ́ẹ̀ni shut up shut up anything you like to call yes but i'm going to call i'm going to i'm going to report you. You are reported. This is what I'm going to be doing for you. You are a terrorist. This one live in Maryland, and that one calling. That one calling in now from Canada is the is also mem um, is, is one of their member. That one no trouble. Orí ẹ ti dàrú. Orí ẹ ti dàrú. Ó rí pé ẹ lè sùn ẹ lè wo. Ṣé bó ló lọ bí iṣẹ́? Look at this one now. He says he's at work now. He's calling in. Olórí burúkú terrorist that boy is a terrorist look at his face FBI should sit to this boy they are terrorist team they are terrorist team confam terrorist terrorist he said people should call him gbójú ẹ síbẹ̀ mama to me. anything you like say. ta ló ní ojú mi báyìí ojú èmi tí mo ti sùn sùn sùn sùn sìn ojú tó wà depressed lélẹ̀ gbójú ẹ̀ sí kámẹ́rà náà ìyìn tó bá wù ẹ́ kó sọ wò ó look at you you are just you are a terrorist you are a cocaine pusher you are a drug I you selling drugs and that's what you are doing on Facebook this one live in Maryland terrorist is not allowed in the world FBI see to this ìrẹ́lẹ́pá ìrẹ́lẹ́pá ara máa ta yín pa ni. wọ́n ti pè é kókó pè wọlé dídìrín ó wọ́n máa kà náà ló máa sọ̀rọ̀ dídìrín dídìrín. kódà ayé ayé ayé gbogbo àwọn ọmọ ẹ máa bàjẹ́ ayé ẹ máa ta àgbàmù sójú títì ìwọ olórí burúkú kókè pùṣà olórí burúkú olè olè olè terrorist terrorist. ayé ìyá ẹ̀ bàjẹ́ ayé ẹ̀ bàjẹ́ ayé ọmọ ẹ̀ bàjẹ́ look at terrorists terrorists terrorists terrorists terrorists look at their face that's it that's it mo máa ma wo Kọ́lá Adénúgà i'll be showing your face FBI must see your face kò ṣe kankan kò ṣe kankan ìyẹn kọ́ là ń sọ ẹ terrorist terrorist not allowed A terrorist not allowed in the world kò ṣe kankan kó má le ẹ kò ṣe kankan kò ṣe kankan òun kò ṣe kankan gbogbo yes i just want to tell the whole world that is a terrorist he live in maryland he, he live in maryland he is a terrorist you can see hmm, he is a terrorist eh, kò ṣe kankan kò ṣe anything he live in, in, this one boy he live in maryland he is a terrorist. Hmm kò sí kò sí kọ̀ọ̀kan tó kàn ẹ́ ń bẹ̀ yẹn kò kàn ẹ́ kò sẹ́ni tó kò sí nǹkan tó kàn ẹ́ kò sí nǹkan terrorist not allowed you were terrorist you were you were going to have problem n tí mo wà fún nìyẹn i will help you i will help you to expose you all of you i will expose all of you eh, hey, let me bring that one that is talking now from canada tell him pé my account is monitored ayé yín máa bàjẹ́ sẹ̀ ayé ò ní da ayé ò ní da ayé ò ní da ẹ̀rù ń bà yín ẹ máa dárúkọ mi ẹ lè dárúkọ mi. ṣọ́kọ tí mo ní àbí èyí tí mo ní shut up èyí lákàtàbọ̀ àbẹ́ ẹ̀rí ẹni ẹ̀rí ẹ̀rẹ́ tó fẹ́ búyàn ẹ̀rí yẹn tó fẹ́ búyàn alárabù èmi ò bá ẹ búra èmi ò bú ẹ mo fẹ́ sọ mo fẹ́ fi ojú yín wọ̀n ni this is a terrorist ní ìsì tẹ́rọ rẹ̀ orí ẹ̀ dàrú onídàáfún yàrá jẹ́ ẹ̀ lọ́wọ́ dúró àwọn ta ni kò ní yẹ kò ní yẹ kò ní yẹ lọ́wọ́ dúró ìyá ẹ̀ lọ́wọ́ dúró ìyá ẹ̀ ìyá ẹ̀ lọ́wọ́ dúró ìyá ẹ̀ kò ní dáa fún ẹ kò ní yẹ mo bọ̀ jẹ́ kí gbé kinní jáde kò ní yẹ orúkọ kọ́là ń bá ẹ ó dé pé mo ń yín ṣeré ni i'm not i'm not playing with you ayé yín máa bàjẹ́ sí mi ayé yín máa bàjẹ́ lójú mi sẹ́ẹ̀ kí n tó dẹ̀yìn lẹ́yìn yín gbogbo yín ayé yín máa bàjẹ́ èmi mo sọ bẹ́ẹ̀. gbèsè kankan kò jẹ́ yẹn ni mò ń sọ alájà ń ta yín. gbèsè kankan kò jẹ́ kankan. bọ́lá olè libya tó kú ṣàpù ẹ ṣe bí wọ́n máa find out èmi wọ́n dẹ̀ find out ìwọ náà ẹ̀yin náà. ó tún i'm not i'm not smelling with you whatever you like kò ṣe kọ́tẹ́ mi sọ yẹn that's that's not what i'm saying that's not what i'm saying i'm i want to show i've show your face now that's one of the terrorist team call away nation, terrorizing people, king prominent people in the whole world. They planted them all over the world. One of them, I'm going to show it now. His, his name is Ajoke Omowumi, but they call him original Yabadan. This is a page. This is a page. This is. Onda. Shotiri. This is one of them. This one live in Canada. Her name is Ajoke Omowumi. You see her face. So you see, you see your face. This one of them. This one of them. Okay. This is one. This is one of them. This one live in Canada. You can see. This is Omowumi Ajoke. Let me take a picture. This is one of this one live in Canada right now. Yes, and I'm going to show all their faces. The one or their some of their faces now. Their leader, I will show it. This one, yeah yes this is àjọ ọmọwùmí àjọkẹ́ member of the terrorists. Yeah, I'm not abusing you tí n bá fẹ́ bú yín ó mọ̀ pé èmi máa bú yín hands down ni èmi ò ní bú yín lálẹ́ yìí mo fẹ́ máa show face yín bẹ́ẹ̀ ni màá dẹ̀ ṣépè fún yín tí n bá ti ṣe tán look at it. Eh, kò jẹ́ nǹkan kọ́ kò jẹ́ that's their terrorist team that's their terrorist member calling in you see anybody tó anybody lè fẹ́ra wọn kò ṣe nǹkan kan ìyẹn ò ṣe anything ṣé ti yé ṣé ti yé this you see this is terrorist he is a member of Ewe Nation he live in uh, Toronto yeah Toronto you see I will show you the member the senior the their member now and I will show you where they are fighting you can see otiri otiri pé title mi ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀tẹ́lẹ̀ title mi ti yàtọ̀ sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀yin ẹ̀ lẹ́nu ẹ̀ lẹ́nu Eh, eh, any èébú tó bá ti wù yín ni kẹ́ bú this is our, page this is page yeah. and that's what they are doing now yeah. what whatever you like say but i'm going to ara ló ta yín ara ló ta yín èmi ọ̀pá kan ni mo máa da gbogbo ìgbà ìgbà yín màá dà yín sígbó igbó nílé yín bẹ́ẹ̀ ni ò ní lè sọ̀rọ̀ lórí facebook fífẹ́ kí dẹ́ ṣe sísọ̀rọ̀ kan lè ní wàhálà wọ́n máa mú yín sẹ́ẹ̀ look at it. Mm. You can see another one. This one is uh, also in London. Illegal migrant. Uh, this also doing fraud. They paying credit account money into his account. You can see. See all of them. They are member of a way. Yes, you see. They plan. They say they want to come and attack. I'm not afraid of them, but I just want to be showing their faces. Yes, ṣe bẹ́ẹ̀ sọ pé wọn kì í wo face yẹn wọn kì í wọn kì í wọ account mi and my account is being monitored yes it's being monitored by police ìwọ nísìmí tó jókòó sórí lójókòó sórí ibẹ̀ yẹn ta ni ò nísìmí báyìí lójú èmi lémi àti wọn ọ̀dẹ̀ investor investor investor ń sọ̀rọ̀ èyàn ìwọ ẹ̀yin lẹ́mọ̀ fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀yin investor òru mo ti sùn nírọ̀lẹ́ mo dẹ̀ ti jí aṣọ tẹ̀mí bá wẹ̀ wọ́n lè wọ́nu tí bá fi ilé mi wọ̀ ẹ́ ìwọ twenty eh, twelve years in Canada I'm not abusing you ẹjọ́ tí n bá wọ̀ ò lè wọ́ ni orí ẹ ti burú kò ní dáa fún ẹ kí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ lọ kí wọ́n fẹ́ bá sọ̀rọ̀ lára ẹ orí ẹ burú. yóò ti rí Chedi this is their leader I'm going to show their face now and what happened to them today what they always do to people they always go after people see what happened to the to the daughter of their leader today they always go after people like this they go after people this is what they do every time see see orí Eburu. burú Eburu. see this is uh, the one that live in Maryland orí Eburu. Bọ́lá ó ti sọ́ra jù fún wa síwájú ò lè bẹ́ ẹ mọ́. Bọ́lá Bọ́lá Bọ́lá Buhari ò lè dún ẹ mọ́. Bọ́lá gbọ́ Bọ́lá gbọ́ Bọ́lá gbọ́. Wàásù àníwàásù ò lè dún ẹ mọ́ Bọ́lá. Bọ́lá Bọ́lá Bọ́lá kò sì fẹ́ tó kó wàásù ilẹ̀ kan sí i lè fẹ́ ṣàlẹ́ńgbẹ̀ẹ́ tiẹ̀ ṣùgbọ́n ó máa láti lùtì wéètì díẹ̀ Bọ́lá. Mi ò lùtì wéètì o lè mú o kí wàsíù mọ́kò ẹ̀ dání oko tó da ju oko wàsíù lọ ó wà ńlẹ̀ owó tó oko tó da lóríṣiríṣi wọ́n lélẹ̀ ni so òkè ìṣòro oko là ń sọ ń sìn ayé yín máa bàjẹ́ sí títì sẹ́ you live in Maryland you can see ó fi ọ̀dájá ṣe title ta ni yálà ìyá yín náà. bẹ́ẹ̀ni. èmi ò bẹ́ẹ̀ sọ̀rọ̀ kò bọ̀tẹ̀ mi máa bá ayé yín jẹ́sẹ̀ lọ́kọ́ sílẹ̀ ayé yín máa bàjẹ́ lójú mi kí tó fi sílẹ̀. dada fi mohammed isa ayu ọmọ èrè. shut up ìyẹn ni wọ́n bẹ̀ sọ ọ́ rẹ̀ pé èbú nìyẹn èbú kọ́ ló ń sọ ẹ̀yẹn ẹ̀yẹn ẹ̀yẹn ẹ̀gbọ́n máa pẹ́ ọ́fẹ́ ìyẹn tí bá fẹ́ bú ẹ̀ máa bú yín house down but lóru èní mi ò bú yín mo fẹ́ ṣe òfin sí yín they should go and the the title tí mo gbé sí ó ti yàtọ̀ ayé ẹ̀ ti bàjẹ́. ayé ẹ̀ ti bàjẹ́ bó ṣe wà yẹn ayé ẹ̀ ó ti ta ó ti rún jẹ́gẹ́ ayé ẹ̀ ó ti bàjẹ́. yes i want to show your face tí n bá fẹ́ bú ẹ̀ máa bú ẹ̀ hands down but òru lélẹ̀ yìí ayé ò ní da mako mama ṣé o fèsì ẹni. look at the terrorists. olórí burúkú. look at it. ó lóun gba award award oṣù o. bọ́lá bọ́lá ní kú fídíò yẹn bá mi cover ẹ̀ ó ti pọ̀ ju àríwá àǹtà. You can see look at what they write here look at the what, what, look at what this one Esabod declare war Esabod declare war against king in Nigeria he declare war against king shut up shut up o de pe mo n bẹ ṣeré e I'm not playing with you you are not funny. Think it's funny. You are not funny. Look at me. Orí ẹ̀ burú. Orí ẹ̀ burú. Orí ẹ̀ burú. Show anything. Màá show màá show yàrá ìyá yín. Declare. Ó declare. Ẹ sábọ̀ declare war. Kò ní dáa fún gbogbo yín. Declare war against the king. Kò ní dáa fún ẹ orí ẹ burú o fẹ́ gbé bra gbé anything iye ni ayé ẹ ò ní da màá gbé yàrá ìyá yín màá gbé ní kenneth jáde lórí ah, burúkú. Ah, o rò pé o rò pé gbogbo nǹkan tó ń sọ yìí o rò pé bóyá o ṣe ẹni tì fún You can see you can see he said he want to declare war against this uh, the king one prominent king in Nigeria also This is what she always do to people. She pick on people when she ask them with their boys and girls. When they ask for money, you refuse to pay them. They go after you. They go after you. ẹ ó ṣe ẹ ṣe máa treat ẹ treat ẹ. ó ṣe treat ẹ. ó yá ẹ ò nọ́mà gbogbo àwọn ọmọ ẹ ò nọ́mà gbogbo àwọn aráalé yín ò nọ́mà gbogbo ìpín tiẹ̀ níjẹ̀bú òòlù ọmọ kò ní da fún yàrá ìjà ẹ̀. ó mà wá gbé picture níbí báyìí ó mà wá praise olórí burúkú look at the terrorist leader look at their leader that's their leader that's their leader that's their leader that's their leader you see that's their leader. that's their leader that's the terrorist leader.

all of you you know you are not you ọmọ ẹ̀pọ̀ kan yóò balẹ̀ mọ́. orí ẹ burú. àmì ẹ̀ mọ́ bọ̀. shut up. ìyá ẹ gbogbo wọn máa ló máa ya wèrè gbogbo ara lẹ́yìn ló máa ya wèrè asínwín ìyá yín ló ya wèrè tó ń go after people's life òun fáìtì if you want to fight for you want to you want to talk about government is those king are, go, are they government are they the one ruling Nigeria you be still complaining talking that they are they they taking people's land Who complain ta ló fún ẹ níṣẹ́ yẹn. Bọ́lá ṣe ṣe mistake wọ́n náà wò lè. Bọ́lá. white Bọ́lá ṣó wà ó ṣó wà you going after them olórí burúkú. ẹ after tí mo sọ̀rọ̀ nípa Wàsíù yẹn ṣe bígbà yẹn náà ni ẹ sábọ̀dù lọ Nàìjíríà ló lọ gbowó lọ́wọ́ ẹ̀ olùwàníwọ̀ tún ṣe yà you are not a tún Say, yà you a thief you a terrorist mi ò sọ pé rọ ni mo pa o mi ò ní mo purọ́ o ó lọ nàìjíríà lẹ́yìn yẹn ẹ lọ nàìjíríà ń fẹ́ bárì ìgbà tí gbogbo yín fẹ́ pé pa ni mo sọ pé mo ní kò lájàlẹ̀ nínú ilé ṣèbí lẹ́yìn ìgbà náà ó sọ pé ó ní ó ló bá ìyàwó kábíyèsí sùn owó lọ́wọ́ ẹ̀ kò sọ pé owó owó òun fẹ́ ṣiṣẹ́ fún un náà. ok kí ló lọ ṣe nàìjíríà kí ló lọ ṣe lẹ́yìn tí èmi wá sọ̀rọ̀ lórí bíbá ẹ̀ not she is not a true sayer you a terrorist. ìwọ you a terrorist owó tó gbà lọ́wọ́ mi ṣó ti sán ni. Yeah, look at her. You go to Nigeria. Look at her. Look, that's the terrorist leader. Look at the look at the terrorist leader look at them look at them. Look at them. Orí ẹ ti dàrú ni last two weeks tí Esabod sọ pé Àyìndé ń kọ́ ipò bá ìyàwó kábíyèsí sùn. Ẹ mo rí mo rí mo rí ìgbé bra bra white bra ni mo wọ̀ la two weeks ago tó sọ pé báyàwó kábíyèsí sùn wáyé tó fi gbé sílẹ̀ tí ò fi ṣe mọ́ sìn orí ẹ ti burú kò gbúdọ̀ gbélẹ̀ kò gbúdọ̀ gbé yẹn náà lẹ̀ kò gbúdọ̀ gbélẹ̀ that is look at it look at it look at them that's terrorist leader look at it ẹ máa rí i pé tó bá fa gùrùgùrù máa fa gbó ayé yín máa bàjẹ́ ni gbogbo ẹ̀yin tẹ́ wà London náà tẹ́ ń play game tẹ́ ló pé ń play game you are still on the right kìíní ẹ ti dànù géèmù yìí ti túká ẹ kì í ṣe blogger blood idiot ni blood terrorist ni kò ń ṣe blogger he's never a blogger he's a terrorist that go after people's life he's a terrorist ayé ẹ ti bàjẹ́ ayé ẹ máa bàjẹ́ ni ìwọ kébì yẹn mi ò tẹ̀ ní ẹ̀ láti bá ẹ búra but mo ti ṣe eléyìí fún yín ná ayé yín ti bàjẹ́ you are a terrorist anytime you are you are out i will be i will be showing it. ẹ ẹ kò ṣe nǹkan kan èmi ò wá sáyé nítorí okó nìkan ọmọ èèyàn ò wá sáyé nítorí okó bẹ́ẹ̀ ni that's their terrorist leader we dey call her to Nigeria you can see that's their terrorist leader yeah that's their terrorist leader she been called to Nigeria yes she's a terrorist yeah they call out to Nigeria láti. orí ẹ burú. o blog MC ọba ló ń blog MC tó ń jalè sáríà tó ń jalè gbogbo wọn tó ń jalè àwọn tí mo ti àwọn tí mo ti sẹ́yìn àwọn ọba ló wá ní òun fẹ́ràn àfojú wọn gbolẹ̀ o ò ní yè gbogbo yín ò ní yè ẹ ní yè pátápátá orí ẹ burú. bọ́lá Bọ́lá ṣé awọ ẹ̀ ṣì ṣé awọ ẹ̀ ṣì lè Bọ́lá ṣé awọ ẹ̀ ṣì lè. Bọ́lá ṣé awọ ẹ̀ ṣì Bọ́lá ṣé awọ ẹ̀ ṣì lè mò ń bọ̀. Bọ́lá ṣé awọ ẹ̀ bá jẹ́ kí mọ̀ lálẹ́ ṣé awọ ẹ̀ bá ṣì lè má bẹ́ẹ̀ ṣe ọkùnrin. Look at it. That's the terrorist leader when she receive her court letter the other time. They, she she been sued. She been sent to jail many times for going after people's life That's a mem- member. That's all those, all those people. They are member of this this person. You can see that's their leader. Orí yẹ bàjẹ́. Orí yẹ bàjẹ́. Look at her. When she went to court that day, she was also fighting there. She always attack. You can see. Look at them. Look at the woman. This is what she always do. That's the terrorist leader. You can see. You can see the terrorist. You can see the terrorists. You can see. You can see a terrorist. You can see. Look at the terrorists. Look at the leader. That's the one. Some of their, the girls also. This is what they do. That's the rich in, in Dublin. You can see. They always go after people. She's a terrorist. You can see. You can see. You can see what she's doing right now. You can see. This is what she do all, e-, everywhere. This is what she do everywhere. Mm. anything ló will wù yẹn kẹsẹ pé but I will expose you I will expose you simple as that Look at her. That's the leader of the terrorists. I will expose you. Whatever you like, say about me. I don't care, but I will expose you to the whole world. Look at her. FBI, eh, see to this. And um, FBI, see to that boy. She live in Maryland. Her name is Kola Adenuga. Her name is Kola Adenuga. Her name is Kola Adenuga. That one live in America, Maryland. See, you are not a blogger. See, look at their leader look at the person ẹ̀mẹ̀ tó ń sọ̀rọ̀ ṣó ti rí orí ìyá ẹ̀ orí ẹ̀ bàjẹ́ orí gbogbo àwọn ọmọ ẹ̀ bàjẹ́ orí àwọn aráalé ẹ̀ bàjẹ́ kò ní ta fún ẹ. Hmm. you live in. there. Uh, yes he's a killer i'm going to show you many people they have killed. Mm. ó máa rí oníta fún ìyá ẹ ìwọ ní hiv ẹ̀yin ní hiv tẹ́ńtẹ́ wẹ̀yẹn náà ní kẹ́ ẹ máa jọ dóra yín papọ̀ àtàwọn tó ti ní hiv bíi ti tiẹ̀ orí ẹ burú orí ẹ burú orí ẹ burú. bọ́lá kí ló fẹ́. Look at it. Look at it. Look at the face. You see? Look at it. Look at it. Look at it. Look at it. Look at this boy. He's a terrorist. He live in Maryland, in America. FBI see to this boy is a member of a way they are terrorizing i'm helping united nations fbi to expose these people they are nigeria they speak yoruba dialect that's why people don't notice them but i'm exposing them right now you fbi must do something to these people this one especially said on the social media 247 she said drug add drug conke she said conke she's doing a lot of evil activities on that facebook trying to check account yes as right, right now that there a lot of problem is going on in the world this the people dey busy terrorizing going after people's life this is what they do see. You can see. bu yín ẹ máa gbé píṣọ ẹ sí ẹni tó máa fọwọ́ sí ẹ gbé píṣọ mi ẹ kọ́ gbogbo nǹkan tí mo gé nípa Wàsíù Àyìndé ẹ kọ́ tiẹ̀ ẹ gbé píṣọ mi sí mi ò lè gbé ó ní kó gbé píṣọ mi mò ń bọ̀. ìwọ tó ti níwèé tó ń fi Oh. Yes, I'm helping FBI, and you will see that they will clap for me at the end of the day. You will see at the end of the day for this good job I'm doing for this country, they will clap for me. Benny, for the good job I'm doing for the country, they will clap for me. Yes. Orí ẹ ti burú ọwọ́ ẹ bó ṣe rí ọwọ́ ẹ bí ọwọ́ ẹlẹ́dẹ̀ orí bí ẹlẹ́dẹ̀ bọ́dà dirty boy ẹ jẹ́ kí n máa pè ara ló ń ta yín look at another one look at ìyá Ìbàdàn the criminal the one that live in Toronto the member of Ewe you can see them the terrorist member of Ewe nation you can see them they always go after people's life. shut up John yeah shut up ó rẹ́ni tó ṣe jọ̀lọ̀jọ̀lọ̀ tó bá rẹ́ni tó ṣe jọ̀lọ̀jọ̀lọ̀ gan ò ní sọ̀rọ̀ look at their member look at one of their member. ẹ̀yin ò lè wọ nàìjíríà ẹ̀yin ò tiẹ̀ lè débẹ̀ rárá ẹ̀yin ò lè wọ bẹ̀ ẹ̀yin ò lè wọ bẹ̀ ẹ̀yin ò lè débẹ̀. yeah FBI should see to this boy look at one of their member also Look at it. They always go after people. You can see the face of this girl also. This is what they do around. Oh. Eh. Àánú wo Anu ṣe? Àánú wo ló ṣe olórí terrorist in here. Eh, eh, also these ones are under him, under her. Yes. They will, they will, they will, they, they, I mean right now in Canada they will investigate me na if I do that before they will see it and wọ́n máa investigate ẹ̀yin wọ́n máa dẹ̀ rí pé ẹ̀ ń ṣe pàkúrọ̀ ọmọ yín anything you like say but what I'm saying I'm bringing up point. ọmọ wo mo lówó up to date up to date I'm okay up to date look at their leader look at their leader look at it ẹ mẹ́sàn yọ̀ ní ẹ dárúkọ ẹ náà ó dárúkọ ẹ dárúkọ ẹ èmi ti gba ilé iná mo ti gba iná ojú ti yín ọ̀bìṣègèdè and i'm helping the country of Canada to the, to expose all of you i'm helping the United Nations and the Canada government to expose all of you and also America to expose all of you yes your secret will not be covered your secret will not be covered you are being paid now you are being paid now to come after me and anybody that pay you oh my ṣòfò ọmọ gbogbo ilẹ̀ máa ṣòfò sọnù. ìwọ ò lè lọ lẹ́mọ̀ ìwọ ń lọ sàùkú ní very soon look at the terrorist leader ní sàùkú le tẹ̀yìn very very soon ẹ palẹ̀ ẹrù yín mú kẹ́ máa lọ sàùkú. ẹ̀yin wo ẹ̀yin wo ẹ̀yin wo olórí burúkú nìyá yín kò ní dáa fún gbogbo ara lé yín kò ní ragbá fún ẹ òfò lẹ́ máa ṣe tọmọtọmọ gbogbo yín orí burúkú lẹ́ máa ṣe ẹ ò ní nísinmi lórúkọ jésù ìsàòkú nílé yín ó yá gbéra kẹ́ máa lọ sàòkú ó lò sí olórí burúkú. àwọn yẹn tó bá ní kémi ẹni tó bá dọ̀ máa pa mí tí bá máa dé mi ò ní dé bá èmi bọ́lá mo sọ bẹ́ẹ̀ ẹni tó bá dọ̀ máa pa mí táyé mi àmọ́tọ́ wọn bá máa dé àní dé bá wọn wọ́n ti lọ ọ̀run olórí burúkú. ok ìgbà tó mọ̀ pé mi sí ń pààyàn now you said that mi sí ń pààyàn kí ló tó ń rò má sí wọn olórí burúkú. mi ṣe máa rẹ́rìn-ín mi ìlè rẹ́rìn kí ni mo fẹ́ rẹ́rìn fún ìgbà tí mi ṣe dìde rìn yóò ti. that's their leader that's their leader that's their leader ṣéyàn ló pa tiẹ̀ jẹ́ ni that's their leader. FBI see to them ó ń ta gbó ó ń ta ayé ò ní dáa ayé ò ní dáa look at the face of this boy ayé ò ní dáa. That's their leader. The leader of the Ewe. ẹ tó gbègbè ayé tó ti wà miserable Uh, uh, àbí ṣebí ara mi ni ara mi ara mi pa wọn fẹ́ wọn fẹ́tí ò lè ní sinmi wọn tó bá dáwà sí ò lè fẹ́ wà sí ò lè du ẹ mọ́ etí wọn ti ọmọ ẹ̀yìn ọmọ àtàwọn ẹ̀yìn ọmọ pọ́pọ́ ọmọ ẹ̀yìn ọmọ pọ́pọ́ ọmọ ọlọ́dẹ ọdẹ ọdẹ. olùrí ìgbìkà kò sí ètò lè ṣe olùrí ìgbìkà olórí burúkú aláyébájẹ́ ọ̀tọ̀ àjálẹ̀ ẹ. ti rí wọn that's their leader. that's she went there to attack in London she went to London to attack she been doing that for long time. ẹ ọ̀rẹ́ ò kọ má dùn àmọ́ wọ́n máa dábò kí ni ìwọ báwo ìyálàyà yín ò lè dábò mi. ó máa sunkún èyí tó sunkún yẹn ńkọ́ èyí tó sun lé ní ńkọ́. yeah tó bá wù ẹ́ tó bá wù yín play play it yeah níjọ́ sí lè ṣí and so. yes mo sọ bẹ́ẹ̀ mo sọ ẹ kí ló wá fẹ́ ṣe sí yẹn. ẹ tí mo sọ kí nìyẹn wá ṣe mò ń wá kẹsẹ̀ tì yín ni mò ń bà mò ń bọ̀. your place kò move anything kò move anything kò move anything it doesn't do anything. look at it look at it ẹni tó sọ pé wọ́n ṣọyàn lẹ̀ ṣe bẹ́ẹ̀ mi accidental ṣe bí wọ́n ṣì dílẹ̀ ni kò ń ṣọyàn ló ṣílẹ̀ mo tún máa ṣe ẹ máa rí olórí burúkú ṣẹlẹ̀ ní tó ń ṣe nǹkan ó lò ṣì. àkáǹtì mi mẹ́ta ló ti block. I cannot unblock you forever you are blocked forever. mo block Olúmọ Adenuga eh, Olúọmọ DKY Bọ́lá tó bá fẹ́ kí n play kíní mọ́ àkáǹtì look at the terrorist leader look at it ayé ò ní da look at what look at what these uh, terrorists are doing Away nation look at what they are doing this woman said àwọn mẹ́mbà tó wà nàìjíríà nìyẹn look at the way they are killing people look at what they are doing to the whole world. máa play anything tó bá wù ẹ́ mo sọ bẹ́ẹ̀ mo sọ mo sọ. Look at what they are doing. This woman wọ́n pé àpáyé wọ́n pé ní àpáyé. ṣe gbọ́. o kọ́kọ́ fún mi ní death you know she's promising to kill somebody this is what she said. Masha you see? You see? kọ́kọ́ fún mi ní death threat. He said he's going to kill the person. Actually, she live in Dublin. She live in Dublin. But you know what she said? She said she's going to call people about three, by the time she called three, two to three people, they are going to destroy, they are going to kill, assassinate that lady. She live in Dublin. This is what she do all over. Exactly like Biladin when she was alive. Maybe when he was alive. This woman She's a Nigeria born, but she resides in Dublin. She says she bribed a law in Dublin, all the Dublin police, not, nothing can be done to her. She, apart from terrorizing all everybody, she said drugs. She import those drugs from India. Check! Go and check her. She pretend on the social media to be selling app, but she's selling drug, hard drug, hard drug. And she's sending to the other boy also in, the, I mean, Maryland. That one reside in Maryland. Her name is Kola Adenuga. DKY in her page. She also on Instagram and also on YouTube. FBI, please see to this one that live in America. Right now, America, a lot of trouble is going on in America, but she's doing this evil to America. She's residing in Nigeria, I mean America right now, doing this evil. Please, America, FBI, see to these people. I'm helping you. I'm helping the whole world to expose all these people. See to them. Yes. this is our leader listen i want you to i want to listen she will say it with her mouth. gbogbo àwọn tó ṣèkàyẹ ẹ̀rí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lè dà I don't understand. You send me this thing. I don't want to mention your name. I don't understand what you mean. Auto Bola follow this. Uh, mm, meaning, what is the meaning? Phone number for what? To do what? Okay, is it the phone number of this boy? Is it phone number of Adenuga? If it's phone number of Adenuga, let me place it here if his phone number if his phone number of this boy let me say say yes to me now then i i put it here play anything you like that one is yesterday. whatever you like ṣe jọ ẹ tó dùn mọ́ kò sọ́ni ẹ tó kọ́ sí let me tell you the truth if you ask me some rubbish it again orí ẹ ò lórí kan mọ́ déwà old wọn yẹn náà ni ọjọ́ tí smash àti títí give me okay give me more details i'm ready in there. masha oníbàlọ́k let me tell you the truth. latest news. tó bá nígbà tó dé sọmọ pé wọn bímọ méjì bímọ mẹ́ta fún kẹwàá sọmọ pé first born ẹ sẹfọmọ àbí ó fò tọlẹ ó kú ó pọ ọmọ jẹ yes i see this um, i saw it now what do you want me you want me to call them you want me to call them if you want me to call them you send the number to me if you want me to call them i call them already i mean i will call them no problem if you want me to call them what they what can they do i will call them those one in America you send me the number for I mean that number in America I will I will write it down now. ẹ eh, mo sọ yes kí ló wá fẹ́ ṣe sí what do you want to do about it. ẹ eh, mo oyè yìí ní sinmi tani ò ní sinmi. rest o gbẹni sọ. gbẹni sọ ta ni o rest ojú ta ni o rest báyìí nínú àwa èmi àtàwọn. àwọn ọmọ ayé kọ́ ló tẹ̀ nìkan tí ọ̀dẹ̀ ọ̀dẹ̀. ìwọ ló máa kàgbákò ọkàn yóò lè balẹ̀ omi romi ojú omi ò kí ní ìsinmi ẹ̀yin tẹ̀ ń wèlé ọmọ lọ́mọ aburú máa jẹ́ tiyín. Mm, máa play ẹ lọ play ẹ lọ.

ok. ọ̀pọ̀ àwọn obìnrin káwọn máa lé ọmọ àwọn tí wọn bá ti dé báyìí ẹ wọ́n ní kí ló fẹ́ jẹ́ ní ẹ̀ láì. ẹni ò lè fẹ́ ẹ mọ́ ẹ mo ti kọ́ mo ní kó kó kò ń ṣẹjọ́ yẹn ẹjọ́ fífẹ́ kọ́ là ń rò ń bí àròjọ fífẹ́ àròjọ tẹ́rọ́rìsì àwọn tó ń tẹ́rọ́ráìsì àwọn èèyàn jọ ṣe tán. wọ́n ní bèrè lọ́yọ̀ pé kí ló yẹ tó ṣe ń kó irọ́ jọ torí pé ó fẹ́ gbàwé hmm. pé irọ́ ti irọ́ tó ń pa ó jẹ́ kẹ́ni ẹ̀ wú. hold on hold on hold on bọ́lá hold on. wọ́n ní bèrè lọ́wọ́ ẹ̀ Auto Madness Auto Wèrè. wọ́n ló máa sínwó ìwọ́gbó lórúkọ Jésù mo dá padà fún ẹ̀ mílíọ̀nù fún. wọ́n ní bí ẹ pé kí ló dé ayé ẹ̀ tó yẹ pé irọ́ ṣe pa gbogbo ayé ẹ̀ jẹ́ wọ́n ní báwo lọ́wọ́ ṣe ba yí ẹ̀jẹ̀ báyìí tó ṣe pé. báwo ṣé wọ́n kúrò ọmọ ẹ ń bí. mo ń bọ yá àfa. gbogbo kẹ́sìsì tí ẹ̀yà yìí ti jẹ́ ti ní ẹ máa lọ sẹ́wọ̀n ẹ̀wọ̀n nílé ọ̀bọ yín terrorist not allowed in the world terrorist not allowed. Auto Bola wọ́n ní ṣé wèrè ẹ wọ́n ní ṣòro pé United Nations. Shut up. pẹ̀lú Canada ṣòro pé wèrè bíi tiẹ̀ ni ẹ wọ́n ní ṣòro pé wọ́n gọ̀ bíi tiẹ̀ wọ́n ní ṣòro pé bá a ṣe èrè bíi ti ẹni wọ́n. òun náà ni ò ṣe jẹ́ kí ìyá yín wọ amẹ́ríkà ni ò ṣe lè wọlé. àbí illiterate bíi ti ti ẹ. o rẹ educated person odidi rin aláwọn aláwọn aláwọn lílọ investor ọmọ àlè èmi ò ní bú ẹ lóru yìí mo kàn fẹ́ show picture yín ni anybody ló lè dóyàn wọn jùmọ̀ tí wọ́n pàdé kan lóògùn anybody ló lè dó ṣé mo ti dó thousand bíi ti ìyá ẹ ni. pass mi àjẹkù gbàtí wàá ṣe kọ́kọ́ lọ awọ ẹ awọ ẹ le nísìnyí awọ ti jẹ bọ́lá wọ́n ní awọ ti rọ̀. wọ́n ní tó bá tún rọ̀ wọ́n á tún fomi sí á tún lè padà wọ́n ní tó ń fi sí wọ́n lè wọ́n lè ó bá ti rọ̀ wọ́n á fomi sí. ti rọ̀ bíi ti jẹ̀ kọ́. ẹ ṣáàyìnṣe ló sọ bẹ́ẹ̀ fún ẹ orí ìyá ẹ dàrú orí ìyá ẹ dàrú lóṣì mo kàn ń jẹ́ mo kàn ń jẹ́ ògbìn jíjọ yìí ni lára àwọn terrorist náà rèé lára àwọn mẹ́mbà wọn rèé mẹ́mbà wọn mẹ́mbà of terrorists member of terrorists. ẹ̀rí terrorists àwọn terrorists. àwọn kòrónà àwọn kòrónà ọ̀nà ọ̀túnmọ́ rárá àwọn ìjà lọ sí ọwọ́ ìjọ tó wà kí ọ̀tàfẹ́ kọ́ ìjọba bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba bẹ̀rẹ̀ ìjọba bẹ̀rẹ̀ ìjọba kírun. kẹ́tìrì ah, that's the terrorist leader look at that. that's the that's the leader of the terrorists.

Look at her when she went to attack people in London with her boys and girls. Look at her. She go to the country to attack. Although they oh, are, I, reported her here and they and they block her. That's also when she was going to Qatar, I think. Look at her. She also that's the That's the leader. That's her. That's the leader. Really? Yeah. So Anabi go throughout to throughout the life of Anabi go Koki, Ashamuni, Jama. Yeah. But during our time, you know, ó máa ń ja ogun during the time of àwẹ̀ náà ó máa ń ja Yeah. So àwọn kèfèrí pọ̀ sí She killed this woman with a poison, her poison. You see? She use that to bring, she use the, those herbs to bring uh, the, the drug, the hard drug from India. You can confirm. Look at this, what they do, Ewe Nation, what they do to people. The member in Nigeria Akini, Also, she go around attacking people. Terrorists. drug, ẹ pè anything tó bá wù yín kẹ́ ẹ pè ẹ pè kẹ́ ẹ sọ anything tó bá wù yín èmi á máa ṣó kínní sí ewé apààyàn hmm. terrorist not allowed anywhere in the world. kẹfọn ní ọkàn wọn ò balẹ̀ o ọkàn wọn ò balẹ̀ o ọ rò bóyá tó bá ní kọ́ lọ attack ọmọ òun lánàá yẹn wọ́n máa forgive ẹ̀ ẹ bóyá màá tún wá embrace ẹ pé ọmọ ẹ ti lásídẹ́ǹtì o mọ̀ pé mo lóò ti lo límìtì ẹ tán ó sọ fún ẹni ó ti finish límìtì ẹ reach limit a long time ago. ìwọ ìwọ báwo. terrorist look at her look at her face look at her yàtí ìyàbọ̀ look at the terrorist face. wife of Kola look at her wife Oh, look at the terrorist the wife of the terrorist look at it look at the wife look at the wife look at this one look at her look at the wife. look at the wife. Look at the wife. ẹni tó ń búyàn look at the wife wẹ́n tó ń búyàn wẹ́n tó ń búyàn ẹ wo ìdí ìyàwó ẹ̀ bí àmú ẹ̀bà ṣé kiri no shapeless ṣé kiri ẹ̀wẹ̀ tó ń búyàn ẹsẹ̀ tún wọ́ ẹ̀ tó ń búyàn nìyẹn o àwọn mẹ́bà wọn rèé o mẹ́bà wọn rèé o lára tẹ́rọ́rìsì náà rèé o ẹ̀ tó ń búyàn ẹ̀ mà wọn tó ń búyàn o wo ilé tó ń gbé o ṣẹ́rẹ́ tó ń búyàn ṣẹ́rí gbogbo ilé ẹ̀ ṣẹ́rí bó ṣe rí èèyàn fẹ́ ẹ ní kò fẹ́ mọ́ kò ní ìdí pé wọ́n á bọ́ sórí íńtánẹ́ẹ̀tì tó máa wọ́n wọ́n gbẹ fún gbowó lọ́wọ́ ẹ̀ wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ èyí ò kàn wà kọ́bílà mo ti ẹ̀ nìyẹn tó máa jẹ lóye ẹ̀. ẹ kò ṣe nǹkan o lè ní ìgbà tó ń pẹ́ lè lẹ́yìn ẹ bọ̀ lẹ́yìn ìgbà yẹn náà ló lọ nàìjíríà wọ bọ̀dé ṣe pé túnṣeyà lẹ́yìn tó bá jẹ́ pé ẹ̀yin jẹ́ túnṣeyà ni ìyá yín jẹ́ túnṣeyà ẹ̀ ní sẹ́pẹ́ kọ̀ọ̀kan yìí ẹ̀ ní ṣe bẹ́ẹ̀ ó lè níyìn afipátipá gba nǹkan oníkan ó lè níyìn tẹ́rọ́rìsì. ẹ ẹ̀yin náà ti kọjá ìyá ara yín ṣé ti rí ìyàwó ẹ̀ rèé ìyàwó ẹ̀ rèé ṣé ti rí ṣé ti rí. ṣé ti rí ìyàwó ẹ̀ ẹni tó ń búyàn ṣé ti rí bó ṣe rí ó ń bú èmi o èmi ìyàwó ẹ̀ kùkùté ni o ó dàbí ẹlẹ́dẹ̀gàn ṣé òun náà dàbí òun náà dàbí ẹlẹ́dẹ̀ bọ́dà ṣẹ́tì european pig lòun o ìyàwó náà american pig lòun o àwọn méjèèjì ó wá ń sọ tí wọ́n wá fẹ́ máa bẹ́ mi ẹ ti rí dídìrín aláwọn lílọ́pọ̀ ọyàn ìyàwó ẹ̀ jẹ́ ká tún gbé síta ó rèé o ìyàwó ẹ̀ rèé o àbí ìyàwó ẹ̀ kọ́ leléyìí ó lóun gbọ́yàn kan síta ìyàwó ẹ̀ kọ́ leléyìí ẹ mo sọ́nà nìyẹn that's it this not your wife ẹ jẹ́ tí bàbá mi sẹ́ndì àwọn tó nasty nasty dáadáa àwọn terrorist ni a máa fojú wọn wọ̀n ṣé ti rí ó rèé o ẹ̀mẹ́ tó ń búyàn eríkù ẹ̀ bẹ̀m̀bẹ́là bẹ̀m̀bẹ́là aláwọ̀n lílọ́ olórí bí orí màálù olórí bí orí májẹ̀mbú nígbà yẹn lọ́hùn wọ́n máa ń fi orí àbúrò mi hàn mí olórí bí orí olórí bí orí mi májẹ̀mbú ọba wọ́n máa ń pe olórí olórí gidigbo olórí gidigbo olórí gidigbo bí orí olúmọ ẹ wọlé ẹ o ẹ wọlé wèrè ẹ wọlé ẹ ẹ wọlé ẹ ẹ wọlé aláyé bàjẹ́ aláyé rírun aláyé títa ẹ wọ ẹyẹ ẹ wọlé ẹ ibi tó dájú nínú ilé ẹ ló jókòó sí yẹn o. shut up ẹ tẹ́rọ̀rìsì ni gbogbo yín ẹ wọlé ẹ ìyá ọmọ nǹkan tó wá lórí íńtánẹ́ẹ̀tì kò pé íńtánẹ́ẹ̀tì ò pé kò sí nǹkan tó wá lórí náà ò pé ẹ̀yin tó gbè náà ń sìn òun náà náà ṣe ń fọyín lójú ẹrẹ sábọọdù tó gbè náà ṣe ń nà gbàsgbòs gbàsgbòs wọn ṣe ń nà ó gbé gan. ẹ wo ilé tó ń gbé ẹ wo fíjì ẹ̀ ẹ wò ẹ jẹ́ àtúnwò ìyàwó ẹ̀ ẹ ti jẹ́ ti lóhùn ẹ tó ń búyàn rèé o ìgbà tó ti bẹ̀rẹ̀ sí ta drug tó ti bẹ̀rẹ̀ sí sẹ́ni gbaná sí kó máa ta lamẹ́ríkà ẹ̀wọ̀n nílé ẹ kò sí bẹ́ẹ̀lì fún lamẹ́ríkà ọjọ́ tó bá ti bọ̀ sílé ẹ báyìí àwọn FBI dey on your case let me tell you ẹ eh, ó ti lọ this live video has ended ó ti lọ ó ti sá lọ ó ti sá lọ wéèrè ó ti sá lọ ó yá tún padà wá síta tún padà wá i'm going to play that shot ìyàwó ẹ̀ náà rèé ẹni tó ń búyàn rèé tó lè mí sanra ẹ ti rí tẹni tó ń búyàn pé yàn sanra àbí ìyàwó ẹ̀kọ́ la jáfẹ́ ládìí ẹ̀ yìí ajá máa rèé níwájú ẹ̀ ìyàwó ẹ̀kọ́ la jáfẹ́ ládìí ẹ̀ yìí ẹ rí ojú ìyá àbàdàn ìyá àbàdàn tí ò lè gbójú síta ẹ wo ojú ọmọ bí ojú twenty years old lè i mean girl ẹ wojú ìyá àbàdàn bó ṣe gbóbi ilẹ̀ Gálílì ó ń bè mí pé mo sanra ṣé sísanra yẹn ó jẹ́ ó jẹ́ èébú ni mo lọ́yàn ìyàwó ẹ̀ ò lọ́yàn ọlọ́múrọ̀rọ̀ kọ́ ni ìyàwó ẹ̀ jẹ́ tiẹ̀ tún gbé ọyàn ìyá ìyàwó èrè yín síbẹ̀ fún yín. o rò pé ẹ rò pé èmi ò tiẹ̀ bẹ́ẹ̀ kò ṣe mí fún èébú ní òru èní ọ̀tọ̀ ni bí mo ṣe fẹ́ ṣe but you know what ẹ ẹni tó ń sọ̀rọ̀ ẹ ẹni tó ń look at it drug addict ó ti ṣàgbọ́nà ó ti bó ṣe ń gbọ́n ṣe kó gbọ́nà wọlé fún ló ń jẹ́ ẹ wojú ẹ olórí burúkú jẹ́ ń gbé tó ọlọ́yàn yìí jáde ó wá ń pé mo wọ black bra ṣe bí ìyàwó tiẹ̀ ò tiẹ̀ wọ nǹkan kan ọlọ́yàn pandoro ọlọ́yàn tèmi kùn ìyàwó ẹ̀ tó kúrú bíi sàǹbẹ́ look at it ẹni tó ní bra mi wà ń ta ìgbà yẹn kọ́ bra mi wà ń ta èmi mo wọṣọ ó dẹ̀ ó dẹ̀ open sí mistakenly but eléyìí ó ó dìídì ṣe ọyàn ọlẹ́ wá síta ni ó gbé pint sọ́run ṣó normal ṣó normal look at the terrorist leader ṣó normal. Mm-hmm. kí ló ṣẹlẹ̀. Hmm? kí lẹ fẹ́ sọ. So? ẹ fáwọn ẹ wò ó ẹ máa kọ́mẹ̀tì wa ẹ máa ju kọ́mẹ̀tì wa sí ẹ jẹ́ kó máa rí kọ́mẹ̀tì wa ẹ jẹ́ kó máa rí kọ́mẹ̀tì wa. kọ́mẹ̀tì yín bo ni kọ́mẹ̀tì yín wà mi ò rí kọ́mẹ̀tì. ọjọ́ máa ṣe ọjọ́ máa ṣe àwọn ọ̀pọ̀ ni. wọ́n máa jọ ṣe àwọn ọ̀pọ̀ ni in Jesus name. ó ṣe sá lọ wọ́n ṣe sá lọ. ẹ ó lè padà wá. ẹ ah okay let's follow let's let's follow it up. Mm tó bá ti tí kébì bá ti ń ṣe ń sìn mo máa gbé jáde because òun yẹn particularly ìlú tó wà yẹn Amẹ́ríkà yẹn kò yẹ kó wà ní Amẹ́ríkà kó máa ta drug kó dẹ̀ máa tún bully kó máa go after people kó máa terrorize it's not allowed yes wọ́n lè ṣe ní London wọ́n lè ṣe ní Europe kò yẹ ní Amẹ́ríkà it's a lie kò kò possible. Eh, kò lè kúrò Dublin tó wà ní tó máa wà náà nìyẹn kò lè ṣe Dublin lélẹ̀ wa esabod wà ní Dublin òun wà ní Amẹ́ríkà. ẹ eh, náà mo sọ esabod mo sọ pé kò lè kúrò Dublin tó wà DKY ó kàn ṣẹnu yàtàyàtà ni. DKY òṣìwò. ó kàn ṣẹnu yàtàyàtà ni ó kàn ṣẹnu yàtàyàtà ni ẹ nípa ṣá. wọn ò mọ ẹni tí èmi tó fàìn tó sẹ́sì pa tí fèsì mi nice tó ọmọ tó dáa tó dẹjọ́ ọmọ tí mo mọ̀ pé mo fine tọ́lọ́run dá mi tó dá mi pé òun kọ́ ni ẹ́sàbọ̀dù kọ́ ló ń rìn tó ń ṣe báyìí ẹ́sàbọ̀dù kọ́ ló ń rìn yẹn mo dúpẹ́ fọlọ́run èmi tí mo mọ̀ pé mo fine pọ́n mo mọ̀ pé ọlọ́run dá mi pé hmm, tẹ̀gàn ni èè e. wọ́n ní Auto Bola need an admin <laughs> ẹ má wọrí. <laughs> to be blocking people go matter i do it it's dangerous for me i don't need an admin i don't need an admin any anybody want to send anything to me i do my admin myself hmm. àfi tó bá yẹ pé mo fẹ́ ṣe nígbà tí ń ṣe pé bóyá mo fẹ́ fún yàn ní nǹkan tó máa busy bọ̀ lórí kámẹ́rà báyìí i don't need it gbogbo wọn do you know all of them they are doing bad thing One ń one gbó wọ́n ń esabod tó tọ́ for real bó ṣe wà yẹn tí mo ti jáde báyìí ọkàn wọn ò balẹ̀ o ọkàn mi máa bú mi ọ̀dọ̀ mi balẹ̀ ọ̀dọ̀ gbá wọ́n mọ̀ pé wọ́n ti ní problem o ìyá àbàdàn ṣe bó ń sọ lórí ṣáàtì kan lẹ́ẹ̀kan ẹ Auto Bola bó ṣe wà yẹn kò lè jáde lọ kún attack because Canada wọ́n máa mú wọn ó fẹ́ sọ pé òun ò lè lọ wọ́n ti bẹ̀ níṣẹ́ ni o ìyá ẹ̀ ti bẹ̀ níṣẹ́ ni pé ìyẹn ìyá àbàdàn wọn ni kò wá ń dùbẹ̀ yẹn á ní kò lè ṣeé ṣe ẹ wá ṣe é ṣebí ẹ mọ ilé ibi tí mò ń gbé ó láwọn ọmọ ewé èyí tó ń gbénu ilé ìgbọ̀n ẹ lè fi petrol dídòdò ẹyin ẹ lè dúró lẹ́sìpẹ̀sì kẹ́ máa kírun ẹ̀yin gan ò ní jẹ́ gbé mú sí bẹ́ẹ̀ ni ẹ̀yin gan ò ní à ní Canada níbí kò ń ṣe London kó dẹ̀ ń ṣe Dublin eléyìí ò ń ṣe Europe eléyìí Canada ni ìlú tó lófin àti America they don't like terrorists they hate like kilo ló dé òun yẹn ṣèbọn wọn mọ lẹ́mìí náà òun bó ṣe sọ yẹn ṣèbọn ti post address lẹ́mìí síbẹ̀ mi ò dẹ̀ kúrò mbẹ̀ lẹ́ẹ̀kan gbà táwọn kan dé lẹ́ẹ̀kan fẹ́ máa halẹ̀ gíraka lẹ́kẹ̀sẹ̀kẹsẹ̀ mo ti pe àwọn tó ní gbogbo ilé mo ti sọ fún pé tí wọ́n bá tún ṣe nǹkan tó ń ṣe tẹ́nìkan bá sọ fún wọn nínú ilé pé káwọn kan máa kilẹ̀ mọ́ mi lókè àbí kán máa ṣe yàmàyàmà I call police for them àti láti òkè wá ni máa ti pe ọlọ́pàá fún wọn o ti kọ́lé síbí o ti lo hundred years ọmọ ìlú ni ẹ ìyẹn ò mí pé kó o ra ìjọ other person this is Canada bẹ́ẹ̀ni this is Canada ètò ìhàlẹ̀ yẹn ṣe bóun wọn máa ń ṣe èébú tó kọ̀ lè bu ni ó ní I don't want to mention her name in my mouth torí pé ó lè deny torí fẹ́ máa sọ pé later pé kò ń ṣe orúkọ mi ó lè deny but a ti gbé already a dẹ̀ ti rí kò ń ṣe pé eré ó ló gbọ́ nílẹ̀ òun lè déríkẹ̀ ẹ tó bá lè ọjọ́ kìkì wọ́n dẹ̀ wá ló ń ṣe pé mo ti sọ pé tó bá pẹ́ mo ti gbé kòńké yẹn mo lọ sí bíà o mo ti sọ pé mo ní gbogbo ìpè tí máa ṣe fún kó má mọ mo tí mi bá ti gbé mo ní gbogbo ọmọ tó bí mo lóhùn ló máa sin òkú wọn gbogbo ẹni tó bá dẹ̀ ń ṣe bí ọ̀rẹ́ tí mi tó jẹ́ ọ̀tá tó bá ń dáná ogun tì mí lábẹ́lẹ̀ gbogbo yín pátá nínú coronavirus lè máa kú sí ẹ̀ ní yíyé àkókò yìí tó yẹ kí everybody kó ronú kúkú àdá ẹlẹ́ni ronú kúkú àdá ah, ẹ máa kú koro yín náà ni ẹ̀yin lẹ́lẹ́kún ẹ̀yin lẹ́lòṣẹ́ ẹ̀yin lẹ́ni wàhálà bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́lẹ́kún ẹ̀yin lẹ́lòṣẹ́ ẹ̀yin lẹ́ni wàhálà hmm, gbogbo ẹni tó bá dẹ̀ porí mi níbi tó kórè ọmọ mi níbi ọ̀fọ̀ ni ó máa jẹ́ títí yín kò sí kọ̀ọ̀kan tẹ plan fún mi tó jẹ́ burúkú tó máa wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni torí pé olódodo máa láyà bíi kìnìún ni ẹ nǹkan tó bá ti fẹ́ ṣe fún ọ tó búfálò kán má sọ lórí ṣáàtì ẹ sọ ẹ sọ ẹ rò pé bóyá èmi ń bẹ̀rù yín ni ẹ sọ ètè mèmí sọ nǹkan tèmi ń ṣe fún yín báyìí mo ti rìpọ́ọ̀tì ẹ̀ sí Canada mo ti ní dọ́kẹ̀tì fún ẹyọ kan àti méjì bẹ́ẹ̀ ni mo ní ti ẹ̀pọ̀ mo ní ti eh, kinní nínú ilé ó wá ń sọ pé mo sọ mo dẹ̀ sọ fún yín of course ó tún sọ lánàá yẹn pé ẹ nídìí àdírẹ́sì ilé ẹ̀ ó ti gbéṣẹ́ fún lánàá ni o kó wá lọ sílé mi ẹ tó bá bìyà yín dáadáa ẹ máa bọ̀ tí bá ń bọ̀ lọ́ ń gbòná náà kẹ wá sọ pé ẹ fẹ́ ṣàyà bí ẹ̀yìn kẹ fẹ́ ṣẹ̀yìn bí àyà kẹ wá cross mi náà ó ní ẹ àwọn tó ń wá àdírẹ́sì ilé iṣẹ́ tó ń fẹ́ gbé fún ẹ òpó máa wá àdírẹ́sì ilé kí ló kàn mí pẹ̀lú ilé ẹ kí ló kàn mí pẹ̀lú ilé ẹ they are watching they are monitor everybody èmi tí mo ń sọ̀rọ̀ wọ́n monitor mi ẹ̀yin tí mo ń darúkọ wọ́n monitor yín you think it's a joke no be joke no be joke this is Canada Canada hate terrorists so anybody kan tó bá we pé ẹ eh, òun lóògùn òun fẹ́ dánwò lára mi àbí òun fẹ́ dánwò lára ọmọ mi ó máa kàn fi ṣeré ẹni I tell you ó máa fi ṣeré ẹni ọwọ́ kan ẹ bẹ́ẹ̀ ni ó máa fi ṣeré ẹni gbogbo ohun tẹ́ bá ti pinnu ó máa rè ké wọ́n máa wí ẹ eh, tó rẹ́yìn dídó yẹn bí mi ò ọlọ́wọ́ tiẹ̀ ní jẹ́ ó ní kíní kan do ẹ́ ó ní wọ́n dìbò bá do kíní ẹ̀ ṣe bọ̀tí sìn dídó bá wọ́n lọ́ọ̀ má jẹ́ àwọn tó ń rùn ta ló fẹ́ máa àwọn tó ní hiv all those people wọ́n ti ní hiv wọ́n ti ní àìsàn tó gbógun. díẹ̀ ń wo ọkọ̀ tó ń sẹ̀ sí i tó bá ti jáde padà I will see. ẹ ó ti ní criminal record òun àwọn fi ń búyàn ni àwọn ti ní gangan àwọn ti ní criminal record okay now They sent it to me. Look at it. ẹ jẹ́ àmà tiẹ̀ ṣe lọ bẹ́ẹ̀ yẹn orúkọ ẹ̀ ẹ orúkọ ẹ̀ àti criminal tó bá ti ní problem rí I may not show that one Adekola Adenuga he has a very fine eh? unregistered gun are you sure they are big criminal in America it is time for them ṣe rí aṣọ tó wọ̀ ṣe rí ẹni tó wọṣọ ṣe rí aṣọ tó wọ̀ god forbid ṣe ti rí low life ṣe ti rí ẹni tó wọṣọ ṣe ti rí bíi tìyá ẹ̀ ó wá ń takò kí ó wá sọ pé ká má gbé ẹ síta ìwọ ló fẹ́ búyàn ó lè léyàn dè ṣe bí nílé lẹ́yìn dídò yẹn kiri ṣé ìyá yín léyàn tó do ni ẹ̀dẹ̀ lẹ́ ń ta powder tán fi ń dó wọn tán fi ń fẹ́ wọn kò ṣe rí nǹkan fi fẹ́ ó wá ń play nǹkan tí mo ti sọ fún àìdè níjọ́sí mo sọ nìyẹn and so what. ó lè ṣì ó lè gbogbo ayé tó ń wù jẹ ló tó ń dì mọ́ ẹni ẹ ti fẹ́ kò fẹ́ rí mọ́ ẹ tó bá fẹ́ mọ́ nǹkan yìí ni ẹ ṣe. bọ́tì ẹ̀yin gan ẹ fẹ́ kú thank you ẹni tó ń sẹ́ndí mẹ́sẹ̀jì mi ẹ̀ thank you very much ẹ sábọ̀d wàá fẹ́ kú ẹ sábọ̀d wàá fẹ́ kú terrorists not allowed in the world you go after king yẹ n ṣó àwọn ọba tó lò máa dì pẹ̀lú lọ́la kán lè mọ̀ pé no be true no I mean no be lie no be na no be lie na true Hmm. mm. kéèyàn máa lóò máa dì pẹ̀lú ọba ó máa dì pẹ̀lú ìjòyè. Mm. ó rò bóyá bí òun ṣe sọ pé nǹkan kan ṣe òun yẹn bóyá màá màá pìtì ẹ̀ àbí kó lọ kú dànù sígbó lórí burúkú lórí line mi tí mo fi love kìíní yẹn ó wá gbé píkì píkì àìdè kan ó wá gbé lọ ó wá lọ post ẹ i love you guys ó wá rí i pé gbé ò lè fi yẹn mo ti sọ pé o ti lo limit ẹ tán nìyẹn when i zero my mind towards somebody mo zero ẹ ni olórí burúkú. See, Esabod says he's going to attack uh, eh, Onirisha, eh, all the prominent people, the royal in Nigeria, you see? You can see. Says going to attack them. They should subscribe to the YouTube. This is what she been doing to people, attacking people. ó láwọn irish police will lè ṣe nǹkan all right let me check it down. Mm-hmm. òun náà tún rèé Esabod ó ní wọ ìsí ìṣe wọ ìwọ wàá stress kú ni ó ní bóyá ló sùn fún ìṣẹ́jú méjì mo sùn mo sùn ojú mi dán ṣé tí ò sùn dáadáa ṣojú ẹ̀ máa ń clear báyìí a ti rí stress kò sí stress lọ́rọ̀ mi kò lóúnjẹ jẹ àbí wọ́n fẹ́ jẹun pa ni ṣé tí ò lóúnjẹ jẹ ò kì í rù ni kì í ṣe kó má máa rù ni ọlọ́run ò ní jẹ́ kí n máa ròúnjẹ jẹ nílẹ̀ ní lóúnjẹ jẹ iṣẹ́ tí ìyẹn dẹ̀ ń ṣe ẹ ó gbé ó lọ gbélé we love you guys bóyá ó ti rò pé àyìndé ló máa gbà wọn àyìndé go ò ní fẹ́ tẹ́rìsì àyìndé gbà tó nǹkan ò ní fẹ́ kán káǹtì òun mọ́ àwọn tẹ́rọ́rìsì kò ní fẹ́ tẹ́rìsì ah tó o bá ṣí ẹ píṣọ ẹ tó bá pọ̀ jù máa gbé píṣọ ẹ jáde ń bí bẹ́ẹ̀ ni o ò ṣí ẹ o gbúdọ̀ gbélé o ò máa bú ọba nàìjíríà kó máa bú gbogbo àwọn ọba tó ti play fún gbogbo àwọn ọba nàìjíríà òun ló máa ń play fún wọn kí wọ́n máa rò má tòun tó o bá ti ṣe máa gbé píṣọ ẹ máa tẹ tẹ́rọ́rìsì sí o máa gbúdọ̀ gbélé bẹ́ẹ̀ ni o ò gbé o ò rò má sí ẹ èèwọ̀ ni èèwọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ fún ẹ èèwọ̀ lẹ́yìn tó ìsọ pé báyàwó kábíyèsí sùn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí gbogbo ìgboro dàrú ó gbúdọ̀ rò má ṣe báyìí èèwọ̀ ni kò síbi tó fẹ́ sá sí àkámọ́tò sọ yẹn ó máa ti play fún rí bẹ́ẹ̀ ni ọba Ògúnwùsì Ìbàdàn jọba òun ló play ń bẹ̀ so you cannot ó lè bú ọba kọ̀ọ̀kan Nàìjíríà yẹn kó wá sọ pé kí eh, Àyìndé Wàsíù kó máa rò má ṣe is a blackmailer yes everybody knows Esabod is a blackmailer. Is a, she's a terrorist. She's a terrorist. She's evil. beating bá ikú òjijì ló máa pa Esabod ikú coronavirus. It should be expecting don't write that here to be expecting beating who is going to beat Esabod? I don't have anybody to beat Esabod if you want to beat Esabod you don't write it under my platform delete it now or I block you don't come here and use system to write rubbish here I don't know you okay don't write rubbish on my platform mm-hmm. but I will report because èmi ò ṣe terrorist any terrorist member should not come and write rubbish here you can write Esabod is a terrorist yeah for real Esabod is a, man blackmailer she dey drop pusher you can write that but this will be beat very soon beating in tó ti ṣe ti kọjá beating so don't write any rubbish under my comments okay uh-huh. you can use system kọ́ máa wá sí pé eh, òun náà ní team i don't have any team so mi ò ní come and me talk less of having see she said she's coming for this king thirteen years on the throne <laughs> thirteen years on the throne Sherry, rí ó gbé scandal thirteen years on the throne Segba Akamo Olu, Olutori of Itori, welcome to Esabor Court, Sunday, p.m. 10 p.m. You can imagine. Hmm. olùwàjọ má jẹ́ kórè mi gbàbọ̀dé o orí bọ̀bọ̀ orí bèbí ti gbàbọ̀dé you can see another Alake of Egbaland welcome to Esabor court ṣé ó tún jẹ́ ó ní lọ ó jẹ́ kóòtù àbí kí làwọn ọba yẹn kí ni wọ́n ṣe nínú ẹkọ́nọ́mì nàìjíríà nǹkan tó bá ṣe nínú ẹkọ́nọ́mì nàìjíríà ni kò sọ. So ó lóun human right òun fáìtì ṣé àwọn tó gbéṣẹ́ wá fún ṣé àwọn èèyàn ló gbéṣẹ́ wá fún irọ́ ló kàn ń pa just imagine ó ní Aláké of Egbaland àti Olútòrè ló fẹ́ ṣe lọ́la ó ní my baby ẹjọ́ tọ́lọ́wọ́n bá bá ti dá lóhùn àhàkì ẹjọ́ tọ́lọ́wọ́n bá bá ti dá. ó ti rò pé gbogbo wàhálà tó ń kó sí mẹ́sì tó ń kó sí yẹn torí pé mo máa ń sọ pé lára píṣọ̀ tí mo post ló wá pìkì mi ló gbé sọ́dọ̀ ẹ̀ ó ti rò pé gbogbo nǹkan tí mo ṣe ti rí ṣe rí nǹkan náà terrorists. it's better for you to be abusing k1 with ọbàyẹn kó máa bú gbogbo wọn pọ̀ o gbúdọ̀ gbé romance k1 àbí kan nínú wọn kó wá máa bú àwọn ọba o gbúdọ̀ o gbúdọ̀ bú gbogbo wọn pọ̀ ni tó bá ti fẹ́ máa bú wọn o ń gbọ́ o gbúdọ̀ romance k1 gan tó bá tún romance ẹ̀ máa sọ pé kó o tún kọ̀ tẹ́ni tó wù ẹ́. look at the terrorists uh, eh, DKY under Esa board, the girl. Hmm. àwọn terrorist náà rè àwọn ilé tó ń pààyàn ó rò má wọn ó wá ń bú àwọn àkámọ́ ó ń bú àwọn kábíyèsí àwọn ọba ó rò má si àwọn ilé. Hey, gbogbo nǹkan tó ti cut ṣé bọ́ọ̀ ni mo ṣí ẹ̀ ń bẹ̀ yẹn. ó fẹ́ kí n dẹ̀yìn lẹ́yìn. <laughs> ẹ̀rín pa mí mo sọ̀rọ̀ púpọ̀ òsì. if you want to tó bá fẹ́ attack àwọn èèyàn tó fẹ́ máa attack àwọn ọba yẹn wàá àtàkì gbogbo wọn pẹ̀lú wàá àtàkì Wàsíù náà pẹ̀lú wọn torí gbogbo wọn pátá ló máa ń play fún gbogbo ọba Nàìjíríà <laughs> ọba tí ò tí ì play fún ní àjàjà wọn ọba tó gbé wọn ìkó sí ṣe aláké ni àbíbo ni. straight away. Give me the reason why she smashed that kind of. I swear to God. I'm going to the boys, I swear to God. Well done. You hit my daughter. Mm. you see tó ní wọ́n àtàkì bóyá àwọn tó ti jọ mu drug yìí dán. So that that car drove inside the estate. So the car drove into the estate. orí ọmọ ẹ̀ bó ṣe tóbi ju ara lọ orí ọmọ yẹn ti tóbi ju. abájọ tó máa ń bú ọmọ kan imú ọmọ yẹn ṣe wá dàbí mu màálù bẹ́ẹ̀ yẹn imú ọmọ yẹn ṣe dàbí mu màálù bẹ́ẹ̀ yẹn ok àbí mú ni wọ́n ṣé mú mọ́tò yìí tiẹ̀ ni mú tó di dọ́bù ni oníranú olórí burúkú imú ọmọ yẹn kàn dàbí mu ó dàbí mu màálù ojú ọmọ yẹn náà bó ṣe rí orí ẹ̀ wá rí kíǹgì orí ẹ̀ dàbí orí adénúgà orí màálù imú bí imú màálù orí bí orí màálù ojú ẹ̀ wá jìn sínú bí ojú bí ojú àti òrò ojú ọmọ yẹn wọnú kí ló dé tójú ọmọ fi wọnú bẹ́ẹ̀ yẹn ọmọ kékeré tí ò ti wọ tátì tójú ẹ̀ wọnú àbí báwo àbẹ̀wò nú ọmọ ojú ẹ̀ ṣe wọnú bí ojú kinní bẹ́ẹ̀ yẹn gbogbo ohun tó jáde lára Ẹsábọ̀dù ò dáa o Ẹsábọ̀dù ò dáa tinútinú kò dáa taratara kò dáa tọmọtọmọ ó lọ́mọ ẹ̀ ọkùnrin ṣe lọ lumú ló pierce gbogbo ojú ló di gay òwú tí ìyá bá ti gbọ̀n lọ́mọ máa ràn àmọ́ ibi tọ́mọ ti ń bọ̀ lóru iye òru níbo ló ti ń bọ̀ wọ́n ní lockdown gbogbo àdúgbò tó ń wà yẹn náà gbogbo àwọn oní tó ń dagbáná àdúgbò àwọn tó ń jẹ drugs ó wà gbogbo ọ̀pọ̀ lé bóyá àwọn tí oyè òun àtìyá wọn tó ti ní problem bóyá tó ti gbẹrù lórí wọn ó lè gbogbo súùtù ó tún a máa tún wo súùtù tó máa kó sí lọ́la àwọn lockdown súùtù tó ń kó sí olórí burúkú àbílẹ̀ ni ni ó mà ti dè ní ọmọ àlè játijàti gbogbo ẹni tó bá ti fẹ́ ibi fún yàn ibi ló máa jẹ́ títí ẹ̀ ó máa ní kó máa pè wọlé kó máa ṣépè fèmí kó máa ṣépè fọmọ mi kó máa ṣépè gbogbo èèyàn wàá go after people's life ìwọ ló kọ́kọ́ dórí facebook kì í ṣe dádì ẹ̀ lónílé ìwọ tó péré ní kọ́lá adénúgà yẹn nísìnyí tí bá ṣe tí ìyẹn bá ṣe ń ṣò lèmi má máa ṣò ẹ̀ aláyè wà sẹ́ ẹ bá ní kò sówó lọ́wọ́ ẹ̀ ó ti ta lé tí bá ti ṣògùn owó kọ́ gbogbo ìpè tí bá ti ṣe fún yín kó má mọ̀ yín ṣùgbọ́n tí bá ti ṣògùn owó gbogbo ẹ máa ṣòfò tọmọtọmọ ni òfò lomi ẹ̀fọ́ ń ṣe ẹ bá máa ra anything kẹ máa fi bú mi. last boss. ah jésù mi ò ẹ wo ọmọ ẹ sábọọdù ẹ wo ọmọ ẹ òwú ìyàgbọ̀n lọ́mọ́ràn ẹ rí wọn wọ́n rí wágawàga ẹ wo mẹ́sà bọ́ọ̀dù. tẹ́mi ọmọdé yìí báwo ni wọn ò ṣe ni báwo ni eléyìí náà ti ń mu drug tó bá ti yá ó máa tún hẹ́ndì sí street bíi ti ọ̀dà wọn bó ṣe rìn lọ. ayé le o. ẹ kàn wo tẹ́rọ́rìsì. ṣètìrì ẹni tó fẹ́ tó ń so mọ́ k1 ìjà tó ń bá mi jà báyìí jà pé ṣé ìwọ ò lè fẹ́ ṣé tí ò bá lè fẹ́ mi ṣé ìwọ ló fẹ́ fẹ́ ṣé ìwọ ló fẹ́ fẹ́ òkú èkó ó dàbí ewúrẹ́ tó yàgbẹ́ àwọn ewúrẹ́ tó ti ní jẹ̀díjẹ̀dí awa lo woman rights activist my foot terrorist lọmọ láti ilẹ̀ gbogbo àwọn ọmọọṣẹ́ ẹ̀ pátá gbogbo wọn la máa gbójú wọn síta ẹ fẹ́ kú dànù ẹ bú èmi dáadáa ọ̀tọ̀ búfalo ọ̀tọ̀ kirikiri ọ̀tọ̀ fọmọfọmọ ọ̀tọ̀ gbá ọ̀tọ̀ àwo ọ̀tọ̀ kirikọkirikọ ọ̀tọ̀ gbá ẹtì gbogbo ayé ló mọ̀ pé yẹn àràbù ni bọ̀tí nǹkan táwa ń sọ fún yín for real à ń sọ correct correct ni ó ń ta gbó ó ń ta gbáná ó ń ta drug ó ń fi ewé yẹn ó fi ń dọ́gbọ́n ra drugs ní hard drug láti India wọ́n dẹ̀ ń san owó credit card owó fraud they transferring those money to your account òun bá wọn pick ẹ̀ up bẹ́ẹ̀ náà ni Bísí ń ṣe bẹ́ẹ̀ náà ni Kọ́lá Adénúgà náà ń ṣe ìyẹn tó tẹ̀ wà ní ní Maryland they that one can never be pardoned even you yourself can never be pardoned a ti tòjébo lóṣà lọ́wọ́ kú bàbá ẹni tó fẹ́ bọ ó ti wà nú ẹ̀wọ̀n ló ń jẹ́ bẹ́ẹ̀ ó kọ ẹni tó fẹ́ gbà àfọ́ lọ́hùn nìkan ló lè gbà ẹ́ because kò sẹ́nìbọ̀ tó fẹ́ bá terrorist ṣe in the whole world àwọn tó láyà ló tẹ́rí sí yẹn ó ti sẹ́pẹ̀jọ́ ń lọ ni ó dẹ̀ ti dè wọ́n mọ́lẹ̀ pẹ̀lú oògùn fine and good ìyá àbàdàn ó ní gbogbo nǹkan tó wá fẹ́ ṣe fẹ́mi kó má sọ síta ẹ lè ṣe anything ẹ̀yin tèmi ẹ jẹ́ kí n lọ for ẹ jẹ́ kí n máa lọ for now mo fẹ́ pray bẹ́ẹ̀ ni normally ó yẹ kí n ti bẹ̀rẹ̀ àdúrà yẹn bọ̀ mo ṣe rí ní online yẹn mo fẹ́ máa gbé tó bá ti wà online láti máa create attention awareness fún àwọn èèyàn kán lè rí nǹkan tó ń ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ ni let us say no to terrorists terrorists ni wọ́n o terrorists àwọn mẹ́mbà ẹ̀ tó wà ní nàìjíríà àwọn ló wà lọ́ndà ẹ̀ àwọn tó ń pààyàn nàìjíríà àwọn x-men yẹn wọ́n máa go after ọba ni wọ́n máa bú ọba àwọn ọba tó ń ṣe four one nine tó ń gbalẹ̀ tó ń gba oníkan nìkan gan kò go after them kò ṣe go after Koko Saria. kò ṣe go after olè tó ń pààyàn ayé assassin lẹ́kọ̀ọ́ kò ṣe go after MC kò ṣe go after àwọn tèmi gbé wá yẹn tí mo sọ pé wọ́n ṣe nǹkan kan fún mi kò ṣe go after them ok ẹ sábọ̀dù rè hmm. mo ti rí. dẹ́ pé wọ́n ti àwọn kan wà tó yẹ pé mi ò ní mi ò ní fẹ́ keep ẹ̀ òun gangan picture ti tiẹ̀ ni mo fẹ́ gbé hmm. tó ti múra tó ti ṣe alẹ̀ tó ti ṣe yàmàyàmà wọ̀nyẹn àwọn ọ̀rọ̀ tó sọ ó lóun fẹ́ ó lóun fẹ́ mo yẹn ná ó lóun fẹ́ kidnap ọmọ Ọ̀ọ̀ni Ọ̀ọ̀nirìṣà ó lóun fẹ́ òun máa pa àwọn kinní kan kinní kan òun máa bá gbogbo ogun ó tẹ̀ lóun ti bá gbogbo ogun Àyìndé Wasiu jẹ náà. a máa ní kí wọ́n bá ti fẹ́ kó má ṣe máa máa play nǹkan ti Àyìndé Wasiu máa play ẹ̀ so kí wọ́n má bàa ó rè ó ṣe kí ni fíìmù. okay going to bed me too i want to pray <laughs> Esabod somebody is a is a is a member of gbogbo àwọn kinní tó wà ní Nàìjíríà àwọn estimate tó wà nílẹ̀ Yorùbá yẹn abẹ́ ẹ̀ ni wọ́n tò sí fọ́rí. okay she know MC will not give her money that's why she's not doing that for MC and Koko he knows okay So Oba, those Oba will give her money. Oba will not give her anything. No Oba will give her anything. Oba will give her what? Even if she do for MC now, if she blog MC, MC can still cover up and give her money. Hmm. Because they know that they have their own secret is dirty. And nobody, they want more. Àwọn èèyàn mọ̀ Nàìjíríà náà. But ó romance àwọn èèyàn ó ń go after Ọ̀jájá. Mo ní kò gbúdọ̀ go after kò gbọ́dọ̀ bú ọ̀jájá kó dẹ̀ máa rò máàsì àyìndé wá sí kó máa gbé píchọ̀ ẹ̀ àyìndé kó rán àwọn èèyàn sí pé kó gbé píchọ̀ ẹ̀ lẹ̀ tí mc yẹn náà wọ́n lè ẹnìkan bá ṣe ẹnìkan ṣe kíní kan kò ṣe nǹkan kan ìyẹn ò ṣe anything fẹ́mi bọ̀ tó bá ń bú ọ̀jájá tó bá ń rò máàsì ẹ̀ tó ń gbé píchọ̀ ẹ̀ I will not like it. I will be angry with you. k one. You send anybody to torí mo mọ̀ pé o máa rẹ́ni tó máa rán sí. Si kó gbé picture ẹ̀ sílẹ̀ kò gbúdọ̀ rò má sọ ọba kankan because tó bá yá ó máa padà wá sórí ẹ̀ they will think that you are the one that is giving bẹ́ẹ̀ ni ó ti di ibi tó wà báyìí nobody to be trusted bẹ́ẹ̀ ni àdèmí dẹ̀ ti sọ because nǹkan tí mo rí náà pẹ̀lú ẹ̀ ṣe máa rò má ṣe tó máa bú ó ń bú Bọ́lá Tinubu ó ń bú Ọ̀nìrìṣà ó ń bú àwọn ọba ó ń bú olú eh, ọ̀fọ̀yọ́ and all these people have done good for you one way or the other and you are close together so ohun tí ò wúlò tó yẹ pé ìwọ ló tún máa fún lówó tó ń gbẹdà mílíọ̀nìyà mílíọ̀nìyà tó fún two fifty nine tó ń ṣe yan yàmàyàmàyà ṣé mílíọ̀nìyà máa ń jẹun bẹ́yìn ṣé mílíọ̀nìyà máa ń wọṣọ bó ṣe wọ̀ yẹn ṣé ọmọ ẹ̀ bó ṣe ọmọ ẹ̀ náà ẹ̀ rí pé ọmọ ẹ̀ wà kò lú kókè àwa tá a ṣe ti dàgbà gan wíìgì là ń dé ẹ̀ rí pé wíìgì lọmọ ẹ̀ tún dé at that moment at that at that age tó máa ṣerun tó máa fáyìn wíìgì ẹyọkan yẹn náà ni lọ́mọ yẹn máa ń dé wíìgì yẹn òun náà ló dé lọ́jọ́ bẹ́ẹ̀ díẹ̀ tó máa ń dé káàkiri wíìgì yẹn kan náà ni àwọn tó bá ti mu drug bẹ́ẹ̀ wọ́n ń ní nǹkan kan ìgbà tó bá ti fẹ́ jáde náà kàn máa present ara wọn to be good and to be good to you they are nothing tó bá dẹ̀ ti ń go after people's life kò rójú láyè gbọ́ táwọn ọmọ ẹ̀ máa yé àwọn ẹ̀ ó ta lójú ẹ̀ kò gbọ́ ó lé mi ò sùn gba tí mo ti parí ṣáàtì look at that time before kí n tó parí ṣáàtì ẹ̀rí pórí bẹ́ẹ̀dì ni mo kàn ń ṣe mo sùn tí n bá ti ṣe nǹkan tí mo fẹ́ ṣe nínú ilé I sleep very well ó ní ẹ ojú ẹ ṣojú mi look stress ṣojú mi ò look beautiful téèyàn bá look stress kò ní beautiful bí èmi báyìí ojú àìbò ẹ kò ní white báyìí tó ṣe rekete báyìí good health ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹlòmíì ojú ẹ máa máa wò ràkọ̀ràkọ̀ a ti ní jádára ojú ẹ sábọ̀dù wọ́n ń wò ràkọ̀ràkọ̀ ní bó ṣe lóun tewé tó mi ò máa tewé mi máa rewé ọlọ́run dẹ̀ ní jẹ́ kí n rà á ẹ wo ojú mi ojú mi kan ló bright ló ṣe kérété ara good evidence of good living ni ó ní mo sanra ìyẹn ń búyàn kó sanra ìyá àbàdàn yẹn ṣùkùṣùkù lórí o ṣùkùṣùkù bíi ṣùkúrà ṣù ṣùkùṣùkù bíi bàtà ṣùkúrà ló ṣe rí o ló ń bú èmi orí ẹ wá fún jẹ díẹ̀ kí lẹ fẹ́ fún mi jẹ èébú kọ́ yẹn tó bá wù mí láti bú yín màá bú yín yas down màá yín gan but eléyìí kò nídìí bíbú púpọ̀ tí má ti ń sọ̀rọ̀ yẹn tí mo fẹ́ máa fi picture yín wọ̀n picture yín yẹn wà matter to me èébú yẹn ọbọ búfalo ẹ ti bú mi lánàá gbọmọgbọmọ ẹ ti sọ ẹ kòńké bùṣà ẹ ti sọ ó lọ Libya ẹ ti sọ ó sanra jù ó kiri kan kúròdọ́mù ẹ ti sọ èyí tí mo ṣe yìí sìn mi ò tí tún ṣe wọn mo fẹ́ máa gbé fèsì Adénúgà ó wà ní ìlú bẹ́ẹ̀ wọ́n gbúdọ̀ gbé o honestly mo dẹ̀ fẹ́ máa gbé ti anamáyọ̀wá wọ́n gbúdọ̀ gbé wọn o honestly tí wọ́n ń ṣe iṣẹ́ drug tí wọ́n ń ṣe iṣẹ́ burúkú tí wọ́n tún go after people like that they are are they true sayer <laughs> true sayer indeed my foot ẹ̀yin tèmi mò ń bọ̀ mo fẹ́ gbàdúrà tí n bá tún ti pray tán tí n bá ti rí wọn online ẹni bá ti rí wọn online ẹ send ẹ sí mi ara òrókun ara òrádìyẹ ẹdìyẹ ti bà lókun ara òrókun ara òrádìyẹ bẹ́ẹ̀ ni adìyẹ bá adìyẹ wọn bà lókun ara ò ní rokùn ara ò ní ra adìyẹ ẹni tó wà nínú mi ó tóbi jẹ́ ẹni tó ń gbénu ayé lọ àwọn ló máa sùn wọn bá pé millions àwọn ló máa fọwọ́ ba disgrace rand. bye bye for now ẹni bá ní má dé ni mi ò ní dé bá. Hmm. bàtà wọn dàbí bàtà ẹ ìyá àbàdàn bó ṣe rí nìyẹn wọn ò lórí ẹ̀ wọn ò ṣe lè gbójú wọn jáde ọjọ́ tó bá dẹ̀ fẹ́ gbójú wọn jáde wọ́n ti prepare dáadáa ojú best day wọn nìyẹn that's their best day and that's it ojú mi rèé tẹ́ bá gbogbo ojú ẹ̀ gbogbo pimples gbogbo àwọn àwọn àrùn ẹ tó bá ti ní àrùn ẹ jẹ́ fún yín sàn yẹn ṣe rí gbogbo àwọn tó bá ti ní àìsàn àwọn àìsàn burúkú tí ò gbóògùn yẹn tán bá ti jáde ẹ máa rí àwọn kinní kan náà dúdú black black black black gbogbo àwọ̀ yẹn ló wà lára ti sí wọn diabetes heart pressure uh heart eh, attack gbogbo ẹ̀ ló wà lára tiẹ̀ sábọ̀ ló ṣe máa ń mu nǹkan every time ṣe é rí pé ó mú mú mú mú mú àwọn ìṣàbí ilẹ̀ Galilee èyí tó wà ní ibẹ̀ yẹn ṣùkùṣùkù lórí ẹ wo kọ́kọ́ sanra kíyàwó sanra àwọn akátá yẹn wọn ò ríran because eh, akátá wọn léèyàn akátá ẹ mọ̀ ẹpẹ́ran inú igbó kan ló ń jẹ́ akátá ni òun nìyẹn fẹ́ lamẹ́ríkà ó dàbí ẹlẹ́dẹ̀ ẹ̀gàn ìyàwó ẹ̀ dàbí european pig ìyẹn ló ń bè mí èmi gànà mo sanra mo níwájú mo lẹ́yìn ṣebí òun ìyàwó tiẹ̀ ní òṣèkí nìyẹn ló ń sọ pé bra mi ṣebí bright bra mistakenly ní bra mi ṣí but thank god it's not even dirty mi ò wọ black mi ò dẹ̀ wọ brown wọn ò dẹ̀ rí nǹkan kan lórí ọgbà tí ó ṣì yẹn wọn ò dẹ̀ rí anything lọ́yàn mi àbọ̀n rí pé ibi tí wọ́n ṣì yẹn wọ́n rí nǹkan kan bẹ́ẹ̀ so wá ní kí ló wọ́n fẹ́ sọ. So kí náà fẹ́ẹ́ fi bú mi wọ́n máa lọ gbé picture wá wọn ò ní gbé ẹ̀yin tẹ́ ẹ ní dirty light tẹ́ ẹ mọ̀ pé ní story tí ò da tó jẹ́ pé bad attitude gbogbo ìwà burúkú ayé ló wà lọ́wọ́ yín and you continue to do that ẹ̀yin lè bá fẹ́ sọ máa sọ̀rọ̀ ẹnu rírùn yín ẹnu tó ti nídìí ẹni tó ti jẹ́ pé maggot ń jáde lẹ́nu yín báyìí ẹni tó jẹ́ pé ibi tó ń da ìgbẹ́ sí ó da jẹnu yín lọ ìyẹn lẹ́yìn fẹ́ máa sọ̀rọ̀ ẹ̀tọ́gẹ̀rẹ̀ dẹ́mu ẹ wá fún jẹ ara ló ń ta yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó mò ń dà yín láàmú ẹ wá fún jẹ ẹ wá fún jẹ ayé ayé yín ò ní da ètò ẹ fún mi jẹ lánàá nǹkan yọ lára mi ni mi ò dẹ̀ jẹ̀jẹ̀ kú jẹ ẹ̀yin lẹ́kọ̀ọ́ ń fúnra yín jẹ you disturbing yourself ìwọ tó lo wà ń biṣẹ́ ó wá ń sọ̀rọ̀ wọn ò gbúdọ̀ mú níbi tó wà yẹn o ó lọ sùn pẹ̀lú ìyá kan níbẹ̀ yẹn àbí bàbá kan ló lọ sùn pẹ̀lú o ìwọ tó yẹ pé coronavirus ó ti gbogbo àwọn tó wà ń bẹ̀ títò lọ ń tọ́jú okùn mọ́ infect wọn ni abájọ tó ń sọ pé gbogbo surrounding ibi tó wà yẹn ní coronavirus gbogbo àwọn homes yẹn ní coronavirus ti wọ̀ ó kàn mọ́mọ́ infect wọn ni because you are sick tó o bá jáde lọ bí iṣẹ́ ó ò lè jẹun gbogbo iṣẹ́ tẹ̀dẹ̀ ló ń ṣe náà ó kó lẹ́fín service tó bá jẹ́ true sayer mo ní kó blọ́ọ̀gì sulẹ̀ alámàlàíkà blọ́ọ̀gì sáríà blọ́ọ̀gì gbogbo wọn pátápátá ó lẹ́nìkan bá sùn and so what ìwọ tí ọmọ tó wà ní ẹni tó wà ní Canada ń bì báyìí bọ́ọ̀ yẹn ó sọ fún mi ó pè mí lórí fóònù bíọ́lá ló fi store orúkọ ẹ̀ mo dẹ̀ ní picture ẹ̀ gan original picture ẹ̀ lọ́wọ́ bọ́ọ̀yì yẹn sọ pé gbà tó wá Canada pé òun lòún bá sùn ní àwọn tó bá Esabod sùn ó lòún pẹ̀lú ní níbi tó ń lọ lọ́hùn yẹn ṣèbó sọ fún yín pé òun máa ń dóko gan pé òun máa ń bá òun sùn anyhow ní ìlú Turkey òun ló sọ pé òun ò dóko láti jọ yìí òun ò ṣe kíní kan irọ́ ló pa ọ gbogbo àwọn bọ́ọ̀sì yẹn ló ti lọ lára ẹ̀ pátá gbogbo àwọn bọ́ọ̀sì yẹn ló ti lọ lára ẹ̀ pátá ó wá lóun fẹ́ sinmi romiromi ojú mi ò kan kò ní ìsinmi ẹ́sà bọ́ọ̀dù ó ti fọwọ́ funnú wèrè wèrè ló máa jó kàgbòrò wèrè wèrè tó bá ti ti di lọ́la ọ̀rọ̀ tí má ti sọ fún àyíndé wàsíù tí mo ti sọ rí kó lọ kọ́ọ̀tì ẹ̀ ò ń gbọ́ olórí ibú somebody kò lè fẹ́ kò lè ṣe ẹ wọ́n máa dìpọ́tì ẹ̀ ní Canada ṣé ìwé tọ́lọ́run ti ṣe fún mi tólúwa ní ilẹ̀ ìmẹ̀ àti ilẹ̀ tẹkùn rẹ̀ gbogbo yín búburú lẹ rò pé ẹ ṣe fún mi ọlọ́run mọ̀ sí rere fún mi ọlọ́run ò sí lẹ́yìn alábòsí ọlọ́run is my God is so wonderful so beautiful so awesome to me nice to me kò jọ yín kò jọ àwọn ènìyàn ọlọ́run ò kì í ṣe èèyàn tó máa ń gbẹ̀bí fáláre tó máa gbàrí fẹ́lẹ́bí God is great is good to me is good. àwọn tó bẹ̀ sí mi ní Canada gbogbo nígbà tó máa di December kó tó di kinní yẹn ni wọ́n lọ kóòtù wọ́n reject wọn pátápátá gbogbo ló wà lórí appeal mi ò fi yọ̀ wọ́n náà bọ̀tà àwọn ló jẹ́ kán yọ̀ wọ́n wọ́n dẹ̀ tún wà lórí ẹ̀nà kan ní wọ́n máa ṣèkà lọ wọn ò tún ní àpúrúfẹ̀ fún wọn bẹ́ẹ̀ ni tí wọn ò bá ṣọ́ra nínú àwọn tí corona máa pa corona virus máa pa wọ́n máa pẹ̀lú because wọ́n ń ro búburú wọ́n dẹ̀ ń ṣe búburú sáwọn èèyàn bíbélì dẹ̀ sọ pé ká má ṣe gba ìkà láì láti wà láyé ẹni tó bá ti lóun yà kà ìkà náà ikú burúkú ló máa kú ẹ ṣé o ẹ̀yin tèmi bye bye mò ń padà bọ̀ wá good morning happy sunday.